tó ní ṣe pẹ̀lú owó ṣíṣe so gẹ́gẹ́ bí a ṣe ṣàdéhùn rẹ̀ fúnra wa pé pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala lónìí a máa sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí wọ́n ṣe léwọ̀ fún wa nínú owó ṣíṣe àwọn nǹkan tí yóò gbọ́dọ̀ fi tí yóò gbọ́dọ̀ fi ṣòwò irú òwò tí yóò gbọ́dọ̀ ṣe irú ọjà tí yóò gbọ́dọ̀ ta so òun náà ni àwọn nǹkan tí a ṣàlàyé fúnra wa ní òní pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala so al-mas'alatu sadisa <clears throat> àlàyé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹfà al-buyu'ul manhiyu anha òun náà ni àwọn òwò ṣíṣe tó jẹ́ pé wọ́n ṣe ní èèwọ̀ wa wọ́n kọ̀ fún wa nínú sharia islam wípé ká má ṣe irú òwò báyẹn فهو سفوا نهى na الحكيم عن بعد البيع إذا ترتب عليها تبيع لما هو أهم منه ipe ọba tó sòfin fún wa ọba Allah subhanahu wa ta'ala ó kọ àwọn òwò kan fún wa ipe ká má ṣe pàápàá jùlọ tó bá jẹ́ pé irú àwọn òwò yìí yóò mú ara àwọn nǹkan tó ṣe pàtàkì láre nínú ẹ̀sìn wa àbí nínú so látara délé ìṣẹ̀ríà a máa ṣe nǹkan ní èèwọ̀ fún wa ka an tashgala an àdá ibadatin wajiba gẹ́gẹ́ bí owó tí ó bá mú wa ṣàìrójú kò níbi ìjọsìn kan tó jẹ́ pé ìjọsìn yìí ọ̀ranyàn ló jẹ́ fún ọ̀rọ̀sí kí ni tá a gbọ́dọ̀ sí irú owó tí ó bá ti mú wa tí ó bá ti mú wa fi irú ọ̀ranyàn báyẹn tí ó mú wa fi ráre òṣèré àṣẹ ní èèwọ̀ fún wa aw yatarattaba alayha idrarun bil akharin àbí owó tó jẹ́ pé látara owó tí a bá ṣe yìí yóò jẹ́ kí a kó ìnira bá àwọn ẹlòmíì níbi òwò yìí wa min hadhihi al-buyu' al-manhiy anha nínú àwọn òwò tí Allah subhanahu wa ta'ala tó ṣe léwọ̀ fún wa àwọn náà ní ta fẹ́ sọ fúnra wa yìí alákọ̀ọ́kọ́ al-bay'u wash-shira'u ba'da al-adhan ath ká máa tajà àti ká máa rajà lẹ́yìn ìgbà tí wọ́n bá ti pèrun ẹlẹ́ẹ̀kejì ìtumọ̀ rẹ̀ ni pé lẹ́yìn ìgbà tán bá ti pè irun tí ìmáàmù bá ti wà lórí ibi tí ó ti ṣe tó ti wà ní inú mọ́ṣáláṣí tán wá ń pè irun lọ́wọ́ tí wọ́n fi bẹ̀rẹ̀ tí wọ́n fi bẹ̀rẹ̀ fótúbà so àsìkò yìí ká máa tà ká máa rà lásìkò yìí èèwọ̀ ni fún wa tó yẹ pé ìṣẹ̀lẹ̀ Islam ó ṣe eléwọ̀ fún wa tó yẹ pé a gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ tajà a sì gbọ́dọ̀ rajà lásìkò yẹn so irú òwò téèyàn bá ṣe lásìkò yẹn èèwọ̀ ló jẹ́ fún wa nínú ìṣẹ̀lẹ̀ Islam so kí ló fà á torí pé Allah subhanahu wa ta'ala ọ̀ràn yẹn ni fún wa káàkiri òun jimá láwa ti jimá sọ̀rọ̀ yẹn fún lọ́kùnrin so ọ̀rọ̀ yẹn ní fún wa tábà wá fi wálẹ̀ tí ó ń kálukú bá nẹ́jà tí ń tà tí ń rà lásìkò tí ó yẹ kó kí ìrun ọ̀ràn yẹn yìí so irú ẹni báwọn yóò ra ọ̀ràn yẹn láre kò ní kí látara òwò ṣíṣe so oníṣẹ̀rí àfi ṣe ní èèwọ̀ fún wa tábà lọ wo suratul jumu'ah subhanahu wa ta'ala sọ fún ya ayyuhalladhina amanu mo pe ẹ̀yin mùmíní òdodo ẹ̀yin tẹ́ sí Allah subhanahu wa ta'ala tẹ́ gba òjíṣẹ́ gbọ́ tẹ́ gba àwọn màláíkà gbọ́ tẹ́ gba ọjọ́ ògbéjà kìámà tẹ́ gbà gbọ́ tẹ́ gba kádàrá gbọ́ gbogbo àwọn eléyìí àwọn náà ní erigun iman tí máa ń kó sínú abẹ́ ìgbà tó bá ti pé àwa mùmìnì so Allah subhanahu wa ta'ala wa ní idha nudiya lis-salati min yawmi al-jumu'ah tí wọ́n bá ti pè pè sí pé ká wá kírun lọ́jọ́ Jímọ̀ tó bá ti pèrún pé àsìkò òun tó pé ká kírun níjọ́ Jímọ̀ ó ní fas'au ila dhikrillah ó ní kẹ́ ẹ ya múra kẹ́ ẹ ṣe mú kíni kẹ́ ẹ yára kẹ́ ẹ pọ̀ṣẹ̀ṣẹ̀ lọ síbi ìrántí Allah subhanahu wa ta'ala yàní kò sí nǹkan kan fún wa máa ń gbà tó bá fi ń pèrún yẹn ju ìrántí lọ yàní ká wà nínú mọ́ṣáláṣí ká máa gbọ́ kútúbà tí ìmáàmù ń ṣe ká sì máa sọ̀rọ̀ ká máa ṣe nǹkan kan mí ìmọ̀lẹ́yìn ìgbà yẹn wọ́n ní wọ́dàrú lùbẹ́yì kẹ́ wá sí kíni kẹ́ pa òwò tì lásìkò tá à ń sọ yìí ẹ pa títà rírà ẹ̀pá tì lásìkò tí kíni lásìkò tó máa ti pè run sí pé àsìkò jimá ti tó tí ìmáàmù sì ti bẹ̀rẹ̀ kútúbà so eléyìí faqad naha Allahu ta'ala anil bay' fi hadha al-waqt Allah wa ta'ala fúnra rẹ̀ gangan òun ló ṣe kíni òun ló ṣe é léèwọ̀ fún wa ipe ká má ṣe kí ni ká má tà ká má rà lásìkò tí a sọ yìí nígbà tó bá ti pèrún ẹlẹ́ẹ̀kejì ní ọjọ́ Jímọ̀ so àlàyé wà níbi ọ̀rọ̀ ìrun ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ń sọ yìí <coughs> ní ọjọ́ jimá nígbà yá nabi sallallahu alayhi wa sallam ẹ̀ẹ̀kan náà ni wọ́n máa ń pè tí imam bá ti tánàbí bá ti wọnú masjid tó ti wọnú masáàsì so ẹni tí ó pèrún yóò pèrún ànábì ó yóò bẹ̀rẹ̀ kútùbà so nígbà ayé abubakar ẹ̀ẹ̀kan náà ni wọ́n máa ń pè nígbà ayé umar bin al-khattab radiyallahu an ẹ̀ẹ̀kan náà ni wọ́n máa ń pè ní àkọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà ayé usman bin affan ẹ̀ẹ̀kan náà ni wọ́n máa ń pè àmọ́gbà tó yá usman bin affan òun ló ronú kàn pé àwọn èèyàn ti pọ̀ gan káàkiri nílùú Madina ìlú ilé ti fẹ̀ káàkiri ìlú ti fẹ̀ débi pé ìran àkọ́kọ́ tán bá pè yẹn ó lè má dé tí gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wípé àsìkò òun ti tó so òun náà ló fà tó jẹ́ pé Usman ibn Affan radiyallahu anhu ó wá ṣe ìgbìyànjú nínú ẹ̀sìn pé kí la lè ṣe tí àwọn èèyàn ó fi máa gbọ́ ìrun pásìkò òun ti tó Usman ibn Affan wá ní kọ́kọ́ máa lọ lè pè ìrun kan ní ààyè kan tí ó jìnà sí mọ́sálásí bí tán pè ní àzàwọ̀rọ̀ so ààyè yìí ibẹ̀ ni Usman ibn Affan ti ní kọ́kọ́ máa lọ lè pè wọn tó máa pè wọn láyè yìí gbogbo àwọn èèyàn ni wọ́n gbọ́ pé ah, wọ́n ti ń pè wọn gbogbo àwọn èèyàn ni wọ́n gbọ́ pé àsìkò wọn ti tó so lásìkò yẹn gbà tí wọ́n bá fi múra tí wọ́n bá fi dé yóò wá ṣe déédéé kí ni ìgbà tí wọ́n fi pe irun ẹlẹ́ẹ̀kejì tí wọ́n kálukú ló fi wá bárun so òun náà ni àsìkò Usman ibn Affan so àwa rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sọ̀hábà tó jẹ́ pé wọ́n gbà yìí pé ìgbìyànjú tí Usman ibn Affan yìí ṣe yìí o ipe ó sèbìyàn nílò rẹ̀ lóòótọ́ o àmọ́ síbẹ̀síbẹ̀ náà àdádálẹ̀ náà lákàkún torí pé nǹkan tá ànábì sallallahu alaihi wasallam tí kò ṣe ni so látara àdé eléyìí náà ni àwọn àdájọ́ ti wá jáde lóríṣiríṣi nípa <clears throat> tó ní ṣe pẹ̀lú irun alákọ̀ọ́kọ́ táwọn kọ́ máa ń pè yìí òun náà ni pé àlàyé tó wú jáde ń bẹ̀ ni pé kí ló fà á tí Usman ibn Affan tó fi ṣe gẹ́gẹ́ Sheikh wa al-Allama al-Albani rahimahullah tí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣàlàyé rẹ̀ fún wa níbi al-Ajwibatu an-Nafi'a ní tíra àwọn tí wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwọn ìdájọ́ tí ń sọ̀rọ̀ nípa ìdájọ́ Jumu'ah so Sheikh Albani wọ́n sàlàyé pé tá a bá lọ wò ó á rí i pé kíní kan ló fà á tí Usman ibn Affan tó fi ní ká ṣe pé táwa náà bá ní bùkátà sí irú nǹkan báyẹn àwa náà lè ṣe àmọ́ tá a bá ti rí nǹkan míì tó bá ti tó wa táà ní bùkátà sí i a jẹ́ pé a lè máa ṣe so pé lásìkò tá a wà yìí nìsín á rí i pé ìlú fẹ̀ káàkiri jimá pọ̀ lóríṣiríṣi alákọ̀ọ́kọ́ nù lásìkò tí wọ́n jimá ẹ̀yọ̀kan ló wà jimá ti pọ̀ káàkiri ẹ̀tí wá ní ṣe pé tàbá pẹ̀rún bì kan kálukú gbọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé mọ̀kábìrù south nǹkan tí a máa fi ń gbóhùn sókè láùsìkà ti wà káàkiri tó yẹ pé tàbá pẹ̀rún láti bí nísìn èyàn lè fẹ́ máa gbọ́ ní pàtà so mọ̀kábìrù south ti wà tí ó ṣe kí ni tí ó dípò pé àwọn èèyàn ní gbọ́ pé táwọn ìdílé ìgbà tẹ́lẹ̀ tó ti wá wà nísìn báyìí so kò lẹ́tọ̀ọ́ fún wa ká máa ṣe kí ni ká tún máa pe ìrun eléyìí hùn so látara di eléyìí òun náà ni ó fi ni àwọn onímọ̀ fi ṣàlàyé pé tá a bá ní bùkátà sí pẹ̀lú ká máa ṣe kíni pẹ̀lú ká máa ṣe so àwọn míín bẹ́ẹ̀ náà onímọ̀ tí wọ́n dúró lórí pé a lè máa ṣe ìpè nítorí pé Usman ibn Affan radiyallahu anhu tó gbé tó ṣe ìgbìyànjú eléyìí inú àwọn khulafa ar inú àwọn àrólé mẹ́rin táwọn déwálé sallallahu alayhi wa sallam tá ànábì sì ti sọ̀rọ̀ fún wa nípa wọn ìpè kíni pé alaykum bi sunnati wa sunnati al-khulafa anábì ní ìlànà òun tó bá gbé kalẹ̀ nínú ẹ̀sìn ó ní ẹ̀dì mú dáadáa àti ìlànà àwọn àrólé òun tó bá wà lẹ́yìn òun Abubakar Umar Usman àti Ali radiyallahu anhum so eléyìí nísìn Usman ló ṣe pé so tá a bá rí ẹni tó mú irú nǹkan báyẹn tó náà ń ṣe à ní ṣe kíni à ní mú ní láì fífún so àmọ́ tá a bá wo gbogbo àwọn àlàyé yìí náà nísìn á rí pé èyí dáa èyí tẹ̀wọ̀n jù òun náà ni pé nígbà tá a bá ti ní bùkátà sí i tí a ti ní ntí a fi gbóhùn sókè tí gbogbo èèyàn ó gbọ́ ká dá a mọ̀ ní ìhun téèyàn ó pè nígbà tí màmú bá ti wọlé tí màmú bá ti wọlé jọjúmọ́ àti sálámà sáwọn èèyàn tó jókòó so àwọn ó pè wọn tó má pè wọn tán yóò bẹ̀rẹ̀ kútúbà so a jẹ́ pé òun náà la gbà lérò pẹ̀lú kíni pẹ̀lú nígbà tó bá ti pè wọn yẹn so a gbọ́dọ̀ tajà a gbọ́dọ̀ rajà òun náà ni àyà sọ́tù jùmọ̀ àyè sọ fún wa ẹlẹ́ẹ̀kejì nínú àwọn òwò tí wọ́n ṣe léèwọ̀ fún wa nínú ṣẹ̀ríà Islam tá a gbọ́dọ̀ ṣe òun náà ni òun náà ni bay'ul ashya liman yasta'inu biha ala ma'siyatillah aw yastakhdimuha fil muharramat òun náà ni ká tajà fún ẹni tó jẹ́ pé yóò lo fún ẹ ó fẹ́ lò níbi ẹ̀ṣẹ̀ ni yóò fi ṣẹ̀ṣẹ̀ sójú ọ̀nà yóò fi ṣe Allah subhanahu wa ta'ala ó fẹ́ lò níbi ọ̀nà tó fi ṣe ọba tó dáa ni aw yastakhdimuha fil muharramat àbó fẹ́ lò nǹkan yìí níbi àwọn nǹkan ìwọ̀ ó fẹ́ lò fún nǹkan haram ló fẹ́ lò fún irú eléyìí oníṣìn kò lẹ́tọ̀ọ́ fún wa ká ọjà fún irú ẹni báwọn so wọ́n wá mú àpèjúwe fún wa wọ́n lápèjúwe eléyìí fala yasihu bay'ul asir liman yattakhidhuhu nǹkan èso tí wọ́n fún nǹkan èso tí wọ́n ti ṣe kí ni juice tí wọ́n ti fún káwá tà fún ẹni tó jẹ́ pé òun ò fi sọ tí ni pé lẹ́yìn wàtẹ́ wàtẹ́ àkúntà òní sùn yóò wá lè ṣe kí ni yóò wá lọ fàmẹ́ǹtì ẹ̀fọ́ tí wọ́n fi ń sọ tí yóò bá wọn kà mí kún ẹ ti mọ̀ pé tóun máa ń lò fún nù àbí kẹ́yìn ta àlẹ́yìnà grape kẹ́yìn ó ta fáwọn tẹ́ mọ̀ pé níta máa fi ń ṣe ni pé àwọn sọ ọ́dọ̀ tí ni so àwa ni liman yashrabu biha kọ́dà kò lẹ́tọ̀ fún yàn nǹkan lò téèyàn máa fi ń mumi ẹ ti báwọn oníṣìí kọ́ọ̀pù ni bóyá glass cup ni àbí kọ́ọ̀pù oníke ni àbí kọ́ọ̀pù ni àbí ayọ́ ni àbí aha ni gbogbo tó bá wù ká pè fún ẹni tá a bá mọ̀ yìí pé ọtí ni yóò máa fi mu bóyá alákòjúwe níṣìí yẹn ń ta kọ́ọ̀pù níṣìí yẹn ń ta àwọn kọ́ọ̀pù oríṣiríṣi ẹnìkan tó ti wá gbajúmọ̀ pẹ̀lú ilé ọtí ó wá dé ogún mọ́tò ọtí rẹ̀ dé ó wá rí pé ah, àwọn fẹ́ ra àwọn glass cup ẹ̀sìn bá nìyí ẹ̀sìn máa yí pé glass cup tó fẹ́ rà yìí kí ló fẹ́ fi ṣe àwọn fẹ́ máa fi mu ọtí ńlé ọtí ni so irú eléyìí nísìn kò lẹ́tọ̀ọ́ fún yàn kéyìn ó ta fún irú ẹni bẹ́ẹ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kò lẹ́tọ̀ọ́ wàlà bay'u silah fi waqtil fitnati bainal muslimin gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nígbà tí fìtínà bá ń ṣẹlẹ̀ lọ́wọ́ láàrin àwọn mùsùlùmí àwọn mùsùlùmí ń bára wọn jà wọn ò gbọ́ra wọn yé wàhálà ń ṣẹlẹ̀ lọ́wọ́ kò lẹ́tọ̀ọ́ fún yàn kéèyàn máa ta nǹkan ìjà lásìkò gbà yẹn nígbà táwọn mùsùlùmí méjì wá ń jà nísìn ìwọ sì ń tà dá ẹtí ń tà ban ìwọ ń ta gbogbo àwọn kìrìsìtì tí wọ́n fi ń jagun wọ́n wá ń tà fáwọn kan so gẹ́gẹ́ bíi pé eléyìí ní sí báyìí ọ̀nà táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì kan fi ń ṣòwò nù pé tí wàhálà bá ṣẹlẹ̀ kọ́dà àwọn ẹlòmíì ò dídì wọ́n mọ̀ dá wàhálà ẹlẹ́mìí kan láàrin àwọn méjì kan bá wà máa ta nǹkan ìjà fún àwọn kan so gẹ́gẹ́ bí Amẹ́ríkà ti ń ṣe láàrin gbogbo àwọn ìlú káàkiri lónìí àwọn náà ni wọ́n dá wàhálà ẹlẹ́ sáàrin àwọn ìlú sáàrin àwọn mùsùlùmí àwọn náà ni wọ́n máa ta nǹkan ìjà fáwọn tí wọ́n máa sọ fún wọn pé ẹ dìde ẹ má gbà so eléyìí inú àwọn aburú táwọn ọ̀tá Islam tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi ń kó bá ẹ̀sìn ni so eléyìí nìsín kò lẹ́tọ̀ọ́ ká máa ta so àwọn nǹkan tó wá kó sábẹ́ eléyìí ó pọ̀ gan àwọn nǹkan tó kó sábẹ́ ẹ bá wọn kíní bá ti ṣiṣẹ́ bẹ́ẹ̀ gbé so àwọn nǹkan tó kó sí abẹ́ eléyìí wọ́n pọ̀ gan nínú àwọn òwò oríṣiríṣi tó jẹ́ pé kò lẹ́tọ̀ọ́ fún. nínú àwọn òwò oríṣiríṣi tó jẹ́ pé kò lẹ́tọ̀ọ́ fún yàn àwọn nǹkan tó kó sábẹ́ rẹ̀ ó pọ̀ gan-an gbogbo àwọn nǹkan táwọn èèyàn bá ti fẹ́ rà tó bá jẹ́ pé wọ́n ó lò ó láti fi ṣe nǹkan tí ò dáa lè gbọ́dọ̀ ta fún wọn àbí wọ́n fẹ́ lò ó láti fi ṣe nǹkan tó tako òfin Allah subhanahu wa ta'ala lásìkò yẹn lè gbọ́dọ̀ ta fún irú àwọn ẹni bẹ́ẹ̀ nítorí pé téèyàn bá fi lè sarú nǹkan báyẹn fún ìtumọ̀ rẹ̀ náà ni pé èèyàn ràn wọ́n lọ́wọ́ lórí ìbàjẹ́ èèyàn ràn wọ́n lọ́wọ́ lórí ìtako ti Allah subhanahu wa ta'ala èèyàn ràn wọ́n lọ́wọ́ lórí ìkọjí ẹ̀sìn Allah subhanahu wa ta'ala so eléyìí ẹ̀kùn ẹ̀pa àbíkẹ́bà mú kékeré ẹmú kékeré yẹn wá ẹmú yẹn wá ẹ̀hán ẹwà yọ ẹyọ yìí so eléyìí ó ń túmọ̀ pé èèyàn ṣe ìrànlọ́wọ́ fún irú ẹni bẹ́ẹ̀ ẹni tó fẹ́ fi nǹkan tó fẹ́ lò fún nǹkan tí ò bá òfin Allah subhanahu wa ta'ala so lápèjúwe irú ẹ ó pọ̀ láwùjọ wa so àwọn nǹkan àdádálẹ̀ pọ̀ táwọn èèyàn dálẹ̀ láwùjọ tí wọ́n máa ń ṣe tí wọ́n máa wá nídìí ìrànlọ́wọ́ fún bóyá àwọn tí wọ́n dá àdádálẹ̀ ọjọ́ bíi ànábì ilẹ̀ so èèyàn wá ní tí àdéhàn fi rẹ́ǹtì wọn á fẹ́ fi rẹ́ǹtì wọn fi ṣe mòlídì irú eléyìí ò gbọdọ̀ yá wọn ní ṣíà láti fi ṣe kíni láti fi ṣe mòlídì torí pé nítorí ẹsẹ̀ yìí nìsín àdádálẹ̀ ni nínú ẹ̀sìn téèyàn bá ti yá wọn èèyàn náà sì ràn lórí ẹ̀nu so àbí lápèjúwe nísìn àwọn nǹkan tán dálẹ̀ nínú ẹ̀sìn bóyá kí yóò kú nísìn káwá láwọn ń ṣe fìdáhù ọjọ́ kẹta ọjọ́ kẹjọ ọjọ́ keje forty one days gbogbo àwọn nǹkan báyìí nínú àwọn àdádálẹ̀ tí wọ́n dálẹ̀ sínú Islam tó ipá nàbí yóò mọ̀ sí àwọn sàbí yóò mọ̀ sí ni so gbogbo rẹ̀ tí máa ń ṣerú nǹkan báyìí nísìn ìyókò lọ́nà wọn lọ́wọ́ bóyá yóò ta nǹkan tí wọ́n fi ṣe fún wọn ni àbí yóò ya wọn ní nǹkan tí wọ́n fi ṣe ni àbí yóò fún wọn lọ́wọ́ yóò bá wọn gbé àwọn nǹkan tó fẹ́ fi ṣe ni ṣùgbọ́n àwọn eléyìí tí ẹ̀ bá fi ràn wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ ẹ̀yà náà kópa níbi nǹkan àdádálẹ̀ yẹn nìyẹn Allah subhanahu wa ta'ala sọ fún wa nínú al-Qur'an pé wa ta'awanu 'ala máa ràn yín yín lọ́wọ́ lórí ìpáyà Allah subhanahu wa ta'ala

lórí ẹ̀ tó wá wá ràn lọ́wọ́ lórí ẹ̀ wọ́n ó jọ pín nínú ẹ̀ṣẹ̀ yẹn ni wọ́n ó jọ jẹ ìyá rẹ̀ yẹn ni tí lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala jẹ́ ògbédè àlùkìyàmà nínú òwò tí wọ́n tún ṣe léwọ̀ fún wa òun náà ni kó náà wá ṣe kí ni irú ọjà òun tún wá irú ọjà yẹn kó tún rà padà lọ́wọ́ ẹni tí balẹ̀. ṣe ní ìyàwó náà ní kí kó ra ẹni tí ọmọ ìyá rẹ̀ ti rà. àpèjúwe eléyìí á yẹ kúlẹ̀ nínú ìṣẹ́rọ̀ ṣe àbí aṣọ á ní àmì eléyìí náà ẹ̀yà ìsìlámù ó sì lè wọ̀ wá láàyè tuntun bẹ́ẹ̀ ní sáàmù ní ìsáàmù àtàkùn sáàmù ní ọba àyẹ̀kù àsìlámù rà kò ní ìdáná ta nǹkan nǹkan èso síwájú kótó sí kótó tó sábà ní. àbí ó

níbi ìgbàlẹ̀ tó fa transaction rẹ̀ náà àwọn transaction sọ ní ẹgbẹ́ ní íńtánẹ́ẹ̀tì for example is fine bóyá fóònù yẹn tà nísìnyí bóyá China àbí ilẹ̀ tí wọ́n kó fóònù àbí US àdìgbẹ́ ẹ̀ ti ń kó wọn lẹ́yìn ní ìṣẹ̀ fáwọn míì náà jẹ́ pé ní òjò lẹ́sìn wọn tó fi àdéhùn látọ̀kùn náà ti kó fóònù íńtánẹ́ẹ̀tì àti àti communicate làwọn ò tún lọ sí fóònù. ibẹ̀ bí tẹ́ sọ pé ó gbọ́dọ̀ dọ́wọ́ èèyàn náà Thank you. na ìyàwó náà ni pé ẹnìkan àwọn méjì lọ rajà lẹ́kọ̀ọ́ ẹni àkọ́kọ́ ra tiẹ̀ ní three thousand nígbà tí ẹnì kejì ó fi débẹ̀ òun rí tiẹ̀ rà níbi four five ẹ̀dí báwọn ní sìn pèsè òun nígbà táwọn méjì bá wá délé ṣé ẹni tó ra tiẹ̀ ní four five ní sìn ẹ̀dí báwọn ní sìn ṣé ó gbọ́dọ̀ òun náà ta ní etí ẹni tó ta three thousand àbó yóò fowó tiẹ̀ fún òní ta bẹ́ẹ̀ ẹ̀dí báwọn ní sìn èní sòwò kó ṣe kí ni kó so irú nǹkan báyìí nísìn yóò kọ́kọ́ wo pé èló ni mo rà á èló lówó ọkọ̀ tí mo wọ̀ lọ ẹtí báyìí nísìn then kí ni èrè tèmi náà fẹ́ jẹ bẹ́ẹ̀ so bí ó ṣe wò ó nìyẹn wà tó bá sọ pé ó bá wò níwò pé three thousand làwọn èèyàn rà tó náà wá nítọ̀ wọn ló ta ní three thousand wọ́n ṣe ń ta yẹn ẹ̀rí pé wẹ́n báwọn kò ní jèrè kankan bẹ́ẹ̀ so Islam kò fẹ́ fara ni wá kò fẹ́ káwa náà ò ṣe kí ni kò fẹ́ ká fi ara nira wa so téèyàn bá lọ kọjá ní tó ti pọ̀ téèyàn wá ń ta fáwọn èèyàn téèyàn ó ṣẹ̀dẹ̀ fáwọn èèyàn so ò ní kí èèyàn èrè bẹ́ẹ̀ torí pé wàhálà lèèyàn ṣe tó lọ lè kó ọjà wọn tó bá lọ lè kó tó bá lásìdẹ́ǹtì kọ́ ní tọ́jà àwọn tó wọ́nà àwọn so kí ni kí ni èrè téèyàn ó ń bẹ̀ so wàhálà téèyàn ṣe yẹn náà ṣẹ̀rí àìsílámù sí kí ni èèyàn lè wọnú gbó lọ ní ìsìnkú lè fẹ́ gi kó wá fẹ́ gi kó gidé nísìnkú wa máa ta fáwọn èèyàn ẹnì kan wa so wàhálà tá a bá ṣe ṣẹlẹ̀ àti láwọn ẹ̀ka ṣe kí ni kò fẹ́ ká sọ ti wàhálà tá a ṣe ó sì fẹ́ ká jèrè bẹ́ẹ̀ so wallahu ta'ala a'lam ẹ̀yẹ ká pẹ̀lú subhanahu wa ta'ala alhamdulilayi la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk